ala rasulillah tayib sábàbù ijabati du'a nítàdù ilé ẹ̀yìn tí hadith ilé ìdáyé lórí ni pé àwọn okùnfà tọ́lọ̀ mọ́ fi gbàdúrà èèyàn kọ́nà kọ́ gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa kọ́nà kọ́ ọ̀la ètò ìbẹ̀rẹ̀ kó fẹ́ àti fún gẹ́gẹ́ dáadáa ijabati du'a sábàbù ijabati du'a ijaba. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له رواه مسلم حديث yìí nínú hadith tó pàtàkì fẹ́ kí mùsùlùmí ọmọ ni kó sì máa fi ṣe òǹdùnmọ̀ ìgbésí ayé ara rẹ̀ kí yóò ṣe ní òṣùwọ̀n tí yóò mọ̀ fi mọ ìgbésí ayé èèyàn. bal wujida min al-ulama man qalu bi anna hadha al-haditha aydan من الأحاديث التي عليها مدار الإسلام wọ́n lòun náà wà ńbẹ̀. a sì mọ̀ pé hadithu yìí tá a bá wò dáadáa tá a wòye sí dáadáa ohun ọ̀tí hadithu kan náà àwọn hadithu tá a ti bá pàdé wọ́n fẹ́ máa pàdé láwọn àyè kọ̀ọ̀kan pàápàá hadithu inna al-halala bayyinun wa inna al-harama bayyinun nítorí pé halali lọ́wọ́ bá fẹ́. mo rò pé àlàyé mi ti lọ́yìn kò sí pé ẹja máa ká lọ nítorí pé

فقال تعالى يا أيها الرسول كل من يا أيها الرسول يا أيها الرسل يا أيها الرسل كل من الطيبات واعملوا صالحا كيف واعملوا واعملوا واعملوا صالحا وقال آه. تعالى يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما آه. رزقناكم اه ايه لا صح ايه لا ايه ولا لا صح ايه ولا لا من الطيبات اه, آه. لكن يا أيها الذين آمنوا كلوا يا أيها الذين آمنوا كلوا من الطيبات من الطيبات من الطيبات ما رزقكم ما رزقناكم ثم ذكر الرجل يطيل سفره أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام wàmà ìbásòfò máa wọ dáadáa àjọ alẹ́ àjọ àti dé wàmà ìbásòfò. wàmà ìbásòfò haram wàbúdìyà bil haram fa anna yustajabu lah rawahu muslim. tọ́yìb Abu Hurairah radiyallahu anhu kí ló kọ Abu Hurairah. Musoko. Musoko. Adausi.

Ah, ṣé wọ́n kọ rẹ̀ lọ́wọ́ ayapa wa létà nù tọ́ba ti sọ dáadáa yín lè mọ̀ gbà dídá náà Abu Hurairah radiyallahu anhu onítìjú ah, lọ́jọ́ kan ìwáyà tó lálàáfíà Abu Hurairah anábì sallallahu alaihi wa sallam rí lọ́ba dá bí ọjọ́ bí ọjọ́ lọ́ba sálọ fún anábì wọn. ẹni yóò àwọn gbà á àbúrẹ́ rà bó wà láti jẹ bó ló ti ní kankan náà mi ò sáré létà àníbi wà padà rẹ àníbi ní àbúrẹ́ rà yé díjẹ níbo lọ sá lọ lẹ́ẹ̀kan ó ní ìgbà tó rí mi jánábà wà lára mi ìwà fẹ́ wá sọ́dọ̀ rẹ pẹ̀lú jánábà nítorí pé mi ò mọ̀ nígbà náà àníbi ní àà ah, ah, kò tó bá wọn ẹni tó bá ti jó olùgbàgbé òdodo kì í jẹ́ so lórí bó oníjà náà bàlá kò túmọ̀ sí pé o ti jẹ̀gbìn ṣùgbọ́n ojú ló ti ibi tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ náà tó wáyé tọ́lé bẹ̀rẹ̀ ayé mi ọ̀dà kó ní ìtìjú o nǹkan fẹ́ mú yẹn ọjọ́ bí ẹ̀kọ́ káfí kún nítorí ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹja ní ìtìjú ó pàtàkì gan kéèyàn sì máa wò lèèyàn sì máa ń ṣe pẹ̀lú ẹni tó bá jù yàn lọ àjẹntì yẹn bá ń kẹ́kọ̀ọ́ lọ́jọ́ ọjọ́ kárí ọmọ balẹ̀ kí wọ́n máa ṣe gàràngàrà lásán pé kí nìkan wà lára rẹ̀ lásán ó pé kóun yẹra fáànù ibi lásìkò yẹn bó ti ẹ̀ ṣe pé kò dọ̀tí ẹni tó bá jọ́ ìgbàgbọ́ òdòdó lára news sótìẹ́. So, ọlọ́run kò fi àsìkò yẹn dáadáa káàkiri fi yẹn kún un ọlọ́run kọ́ bá yọ sí Abu Hurairah radiyallahu anhu qala sami'tu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam ó ní mo gbọ́ tí ẹgbẹ́ bíi mo ń lọ wò ẹgbẹ́ ẹgbẹ́ tó wà lẹ́jọ́ ìmọ̀ ẹ̀ lójú mi lọ ní kí mo ti gbójú pò ń bẹ̀ ọ̀sùn ìjọba mi náà ti rí mo ti gé akẹ́ni ìtìyàtọ̀

al-munazzah ẹni tá a fọ̀ mọ́ kúrò níbi gbogbo àléébù ẹni tó mọ́ panagada kúrò gbogbo àléébù gbogbo àdínkù gbogbo kò sáà dínkù fọlọ́ ọlọ́wọ́ bá pé lẹ́yìn ìgbà náà kò sáà léèmù kankan lára rẹ̀ ọlọ́wọ́ bá tó lára àdínkù àbùjẹkù àtàléébù. Ṣọ́láyé mi ti, ṣé ọlọ́run bọba rẹ̀ gan ọba tó mọ̀ ni? Látàrí eléyìí nítorí pé nínú yìí tí wọ́n pe ọlọ́run ọba àwòkọ ni. Fahadha yadullu ala anna at-tayyib min asma'ihi ta'ala. Ṣé ó ti yé nìsín inú ọkọ ọlọ́run ni? Ká ní èso ọkọ ni, nǹkan èso ọkọ ni wọ́n lò, lò ká mú ọkọ̀ ọlọ́run bá láti bẹ̀ ká níbi ẹ̀kọ́bárù kọ́kàn jẹ́ fíìlì kankan àkàlẹ́ mú sífà láti bẹ̀ tàbí ká jẹ́ pé yóò bárò bíi ànilà ṣùgbọ́n bí okọ̀ gangan ni ẹ lò ṣàlàyé mi tiẹ̀ nígbà wọn ti lè lo ọkọ̀ wọn ti túmọ̀ sí pé ọ̀kan nínú ọkọ̀ ọlọ́run bá ní kí ni o tọ́yìb tọ́yìb àwọn tí ń jẹ́ tọ́yìb ń bì àbúrò tọ́yìb wọn jẹ́ àbí tọ́yìb bí láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi. alfa halanta abdutọ́yìb wa anta tọ́yìb ṣé tọ́yìbù lọ ń jẹ́ àwí àbdù tọ́yìbù àwọn méjèèjì mo fi ọkàn nínú ọlọ́run àti alátọ́yìbù ọlọ́run ní jẹ́ tọ́yìbù orúkọ ọlọ́run ní gbogbo afáàní aṣọ kò sẹ́nìkan nínú tó ṣe ṣàṣọ òkìní tẹ́ẹ̀rì tí ò ní sọ wípé hadithi tún wà wípé àrò ọkọ ọlọ́run ní tọ́yìbù ṣé tọ́yìbù lọ́wọ́ ajé àbúrò yàbùrò tọ́yìbù ó <laughs> sì oh, oh, change of name láti òní lọ fún un kí ló fún ẹ tọ́yìbù ni àbí àbdù tọ́yìbù àtọ́yìbù lásán ọlọ́run máa ní jẹ́ tọ́yìbù sífà kan ó kọ ni o hmm. <laughs> sọ́ọ́rẹ́ ọlọ́run yìí wọ́n ní àbúrò lọ́sọ́ ń jẹ́ tọ́yìbù wallahu huwa tọ́yìbù bó la ṣe ṣe báyìí àwọn ẹni tí máa ń jẹ́ tọ́yìbù lè máa jẹ torí kìí ṣe gbogbo ọkọ̀ ọlọ́run lèyàn lè jẹ so atọ́yìbù nínú asma'ihi subhanahu wa ta'ala ṣùgbọ́n kìí ṣe ọkọ̀ tẹ́ dàrí lè jẹ kí bó ṣe jẹ́ pé ọlọ́run bá pe ẹlòmíì tó yàtọ̀ sí ní al-aziz nínú Qur'an ọlọ́run bá ká níbà Muhammad sallallahu alayhi wa sallam ní kí ra'ufun rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim ṣé ó ti yé ó túnmọ̀ sí pé ànábì alẹ́ pè ní ra'uf àṣìlẹ̀ pè ní rahim ṣé ó ti yé ń sìn àwọn tí ń jẹ tán yìnbó lè máa jó ọkọ wọn lọ. aziza ọlọ́run pè é ní aziza yá ayúhàlà azizu ìmọ̀ràn àtúlẹ̀ azizu wàkọ́ọ́lá ní sọ̀tún fil madinati ìmọ̀ràn àtúlẹ̀ azizu tó rọ́ọ̀wì ló fataha an kọ́dí ṣàkọ́fàá ọ̀gbà ó ti mú lómi ìfẹ́ yó ẹ̀dá fèrè ìpínlẹ̀ ìyẹn lè jẹ́ alaziz alaziz alaziz lọ́lọ́run pé yẹn náà ìyẹn lè jẹ́ aziz ìyẹn lè jẹ́ tọ́yib ìyẹn lè jẹ́ rauf ìyẹn lè jẹ́ rahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọkọ̀ tí yẹn ti jẹ́ ìyẹn lè jẹ́ ayẹyẹ sẹ́mi kò sí nǹkan tó ní kí n máa jẹ. sóòtì yé sọ àwọn orúkọ nínú orúkọ náà àwọn kan bẹ. àwọn orúkọ yẹn ìyọ̀dẹ yóò jẹ́ kó má jẹ márífà. kò bá jẹ márífà kò bá jẹ márífà kí ló bẹ sọ. èèyàn lè jẹ Abdul Tayyib èèyàn sì lè jẹ Tayyib méjèèjì lọ lálàáfíà sálàyé mi ti sọ̀rọ̀ ọlọ́run ní fi àṣẹ kan gẹ̀rẹ́ rẹ̀. náà la yaqbalu illa tayyiba ọlọ́run ọbẹ̀ yìí gbà nǹkan kan àfi nǹkan tó bá mọ́ nítorí wípé irun tó bá ti mọ́ nǹkan kan ò ní lẹ́tọ̀ sí àfihàn tó bá mọ́ nítorí bá sì dọ̀tí aleykum salam nǹkan kan ò ní lẹ́tọ̀ sí àfihàn tó bá dọ̀tí àbí kọ́ ni al-khabithatu wal-khabithun wat-tayyibat wat-tayyibuna ló sì gbẹ́nu sọlọ kún bọba tó la rẹ ga mọ nígbà tó ti mọ nǹkan kan lẹ́tọ̀ sọlọ àfihàn tó bá mọ́ so mímọ̀ Ọlọ́run bọba tó la rẹ ga يرجع إلى ذاته هو طيب في ذاته وطيب في أفعاله وطيب في صفاته في أسمائه وصفاته <laughs> نعم زود يبقى يلسن <laughs> والله ما so mímọ́ ọlọ́run bọba tó láàrin ga ó sì kárí mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ tí ó di yé nìsín la yaqbalu illa tayyiba ọlọ́run ọba ò ní gbà kankan àfi ohun tó bá mọ́ tayyib bóò ni nǹkan ó ti mọ́ ó túmọ̀ sí pé nǹkan yẹn náà ó gbọ́dọ̀ làpò níbi ó gbọ́dọ̀ làpò níbi gíní o ó gbọ́dọ̀ làpò níbi an-naqa'is wal-'uyub kí wá ní àdínákọ́sù wẹ̀lẹ̀ àyíbò tí máa bá nǹkan òun ni mukhalafatu àṣàríyà ẹni kékeré nǹkan kọ yapa ṣẹ̀ríà tí nǹkan bá ti yapa ṣẹ̀ríà àbùkù bá mo rò pàlàyé mi tí lẹ́yìn ìgbà náà la yaqbalu bi kí ni ìtumọ̀ rẹ̀ àwọn onímọ̀ sọ pé tá a bá rí ó jẹ́ la yaqbalu nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tàbí nínú ọ̀rọ̀ ọlọ́run nǹkan mẹ́ta ni máa imply ìkànnù nǹkan mẹ́ta ló lè imply ó lè imply wípé iṣẹ́ yẹn ti bàjẹ́ pé iṣẹ́ yẹn ó ti bàjẹ́ ó lè túmọ̀ wípé iṣẹ́ yẹn ò ní ní ládàá ṣàlàyé mi ti ó lè túmọ̀ sí kó bàjẹ́ pé kò ní jàtẹ̀wọ́gbà la yaqbalu Allahu salata haidin illa bi khimar ṣàlàyé mi ti ó túmọ̀ sí pé tó bá kí iṣẹ́ rẹ̀ lọ́gbẹ̀ẹ́ kò ní kò ní kò ní gbàgbẹ́ kan iṣẹ́ torí gbèsè yẹn ti bàjẹ́ àfi kó tún kí sálàyé mi ti bọ̀ kì í ṣe ojú ọgbà ní iláyà kọ́ bá lò ó tún máa kó tún kí. so man àtàkẹ́ àhìnà lọ́dọ̀ àwọn ẹ̀rọ akẹ́ gbẹ́sọ̀ man àtàkẹ́ àhìnà fasọ̀dá kọ̀ wọ́n yìí máa yà kó làmì bá lè láhùn láwọ̀ sọ̀ látàrí àyínà ìyá òmàn ṣùgbọ́n wọn máa kí n tiẹ̀ wà ní balada ìtàrí pé jàdọ̀ síra wọn tí obìnrin yẹn tó kírun láì ṣe sọ́tòrò láwọ́ra yóò tún tiẹ̀ kí ni torí pé sẹ́wọ̀n ti bàjẹ́ ṣàlàyé mi tí eléyìí tó bá kí kò ní ìdíkọ́ tó kí ṣùgbọ́n kò ní ìbàlára ẹ ti ń gẹ̀ ẹ́ tẹ̀ bá wọn ó di mélòó láyà kọ́bálù ní ó nìyẹn o ẹlẹ́ẹ̀kẹta ni wípé kéèyàn ṣe kí ọlọ́run bọ̀bà tó lára ká kó mọ̀ fẹ́ràn téèyàn ṣe kó sì má yọnu sí bí o tó ṣe kọ́lọ́wọ́n bọ̀ yọnu sí kọ́lọ́wọ́n bọ̀ jàtẹ̀wọ́ gbà pàápàá jùlọ nígbà tí àníyàn bá ní pọ́blẹ́ọ̀ tàbí mọ̀tábà ọba mẹ́ẹ̀ èyí ó sì ṣiṣẹ́ òyìn onímọ̀ kọ́lọ́wọ́n bọ̀ gbà so mẹ́tẹ̀ẹ̀ta ló kó síbi láyà kọ́ba ló lọ ọ̀hún ṣé ó ti yé nìsín alákọ̀ọ́kọ́ ibi tọ́lù lè àmàlì iṣẹ́ náà bàjẹ́ ibi kọ́ ìsìn ẹni tí òyìnbó yọ́n láti ṣe pẹ̀lú títakò sàríà anọ́sọ ah, wàlẹ̀ ọ̀yọ́bù tí iṣẹ́ máa ń ní tí òfin ní jẹsẹ́ tó wà tọ́ yìí ọ̀hún nìyẹn sálàyé mi tí lákọ́bálù ní jimoh sọ sí ibùtọ́lù làbẹ́lì sálàyé mi tí ádámù fàwà wal ajr ọ̀lẹ́lẹ́kẹ̀jì so ádámù rídọ́ wal qabul ọ̀lẹ́lẹ́kẹ̀ta so ti ń sùn sálàyé mi yé hmm. wa inna Allaha amara al-mu'minina bima amara bihi al-mursalin dájúdájú ọlọ́run ọba tọ́lá rẹ̀ gà ó pa àwọn olùgbàgbọ́ òdodo láṣẹ ogun tó pa àwọn òjíṣẹ́ rẹ̀ ránṣẹ́ náà láṣẹ nítorí òun tó pa wọn láṣẹ òun náà ló fi pa àwọn olùgbàgbọ́ òdodo náà ní àṣẹ kí ni nǹkan náà ọlọ́run sọ pé yá ayyuha rusulu kulu min at-tayyibat kí lànà bí ṣe ń bí ọmọ ìlú aláàtì ní Qur'an wàbí táàlì kò ṣe kí ni o kò sa'udhu billahi tó ẹlẹ́fìn ọ̀pẹ́ mọ́n hajj ti sunna tàbí ní ẹ̀ bá fẹ́ ẹ ṣe ìṣèjì láàrín kì í ṣàwùjọ bìláì ìyẹn sọ pé ah, ọlọ́run bá sọ̀rọ̀ pé ní àwùjọ bìláì wọn ṣẹ̀tọ́ àwọn àdéhùn ṣe lára láàrin ọ̀rọ̀ lá òní òní ọ̀rẹ́ ní fíjọ ọjà náà bí mbẹ̀ mo rò pálá ayé mi ti yé tó fẹ́ kí ìṣèjì láàrín ni wọ́n mú ayà wa aláwọ̀kọ̀ náà ẹlẹ́ẹ̀kejì mo pàlà yìí mi ti ẹ rí pé àwọn aráyà ànábì ọ̀kà délẹ̀ hmm? wọ́n kọ́ délẹ̀ wọ́n kọ́ délẹ̀ nínú tíra àtọwọ́ rẹ̀ ọ̀nà ìdá ló ń jáde ó fi iná láàbí kó lè ṣe ọkọ̀ ọ̀rọ̀ sọ́lẹ̀ á mọ́ta wọ́n rọ̀ kan ọkọ̀ gbogbo ẹ̀ tán rárá so anábì ò sọ tán sọ ọmọ orí gbogbo àtọ́ bá di eléwé pupa èèyàn gbọ́dọ̀ mọ́ sọ́ra fún tí ti ń sùn yá yọ àròsù lòkù lórí náà tọ́ yìí ó rí pé ńgbà tí mo kó gbogbo ó léwé pupa bẹ́ẹ̀ mo yọ pé lè pupa lọ́wọ́ gbogbo àwọn tí lẹ́yìn náà kọ̀dà ká wá máa dùn orí irun tàbí yẹn ń ka koran lásán bí yẹn bá ṣe ṣe lálọ́ ó kà á sọ́dá ni nígbà tó ń sọ̀rọ̀ ẹgbẹ́ wa ní ọlọ́run bá ṣe wá yá ayé àìrọ́ àgọ́ onídẹ̀ ànábì èdùn sí tí wọ́n ṣe ṣe láì ṣó ti yẹn nìsín yá ayé wa rọ́ṣùlù kúlò mí nà pọ̀ yìí bàtì ọlọ́run ni mo pe ẹ̀yin ìránṣẹ́ kúlò mí nà pọ̀ yìí bàtì ẹ máa jẹ nínú ohun tó mọ́ wàá àmàlù sọ̀ọ̀lẹ̀ ẹ̀sìn máa ṣiṣẹ́ rẹ̀ ìní máa ta àmàlù náà

nínú ohun tó mọ́ta ṣe kí ni o ta pèsè fún yín tọ́yì ẹ̀rí kí n tọ́ náà bá pa àwọn ìránṣẹ́ rẹ̀ láṣẹ rẹ̀ òun náà lọ́pọ̀ àwọn ọ̀gbàgbé olùgbàṣẹ́ fún mọ̀ọ́dẹ́kẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ jùlá lẹ́yìn ìgbà náà níbi wa dárúkọ ọkùnrin kan yóò pé ìlú sáfà ó ti ṣe ìrìn àjò ó ti rìn ó ti pẹ́ àṣàáfà ẹ̀rùn orí ẹ̀ ti ta kókó àgùbárọ̀ ohun gangan ti múrukú sòtì kí ni ìdí kí nìyí àsùnwàbù ìsìtìjáwà làwọn kí ni mo ṣe fi fẹ́sítọ̀ àbí ìbéèrè lélẹ́yìn torí kí ni kí ni àlè fi hàn bí ní àlè yẹn ṣe bọ̀ àbá ìmírí pé bẹ́ẹ̀ kọ́ kí wàá ni. Huh? láti jẹ gbẹgbẹ ní ọjọ́ tọ́yẹ súnmọ́ sákẹ́rọ̀ ọ̀rọ̀ jù lásán anábì sọ ẹnìkan yóò tó ilé sáfà ó ti rìn ìrìn àjò ti pẹ́ ń bẹ̀ anábì fẹ́ sọ fún wa wípé ẹ má gbàdúrà ẹni pé sábàbù ìjàmbá ti dọ̀ á ọ̀kan náà tó lọ máa ń torí rẹ̀ gbàdúrà èèyàn oníkéèyàn wà lájò sọláyé mi ti anábì sallallahu alaihi wa sallam ní kí àwọn èèyàn mẹ́ta kan bẹ àdúrà tí wọ́n bá ṣe ọlọ́pàá nínú wọn ọ̀dà kọ àlùmọ́sáfẹ́rẹ́ tó bá wà lájò so tíyẹn bá wà lájò ọ̀dà kéèyàn máa ṣàdúrà dáadáa tọ́ra dùn àrìnrìn àjò máa ń gbà àwọn bá lùkà tó bá wá ṣe wípé ìrìn àjò tó wá gùn ṣàlàyé mi ti débi aṣa àṣà àrùbàrọ̀ kí ni ìdí táwọn ẹbí fi sọ yẹn kò mọ̀ kò wà ní mímọ́ tí ó bá ti wá wà ní mímọ́ sáàmì ìlú àdó àwa ni kí wọ́n wà ní mímọ́ kí ni ìdí táwọn ẹbí sọ yẹn láti gbé sọ bí ìrìnàjò bó ṣe bó ṣe pẹ́ tó. bó ṣe pẹ́ tó kí ni àbá sọ ọ́ lẹ̀. bí àjẹ ti jẹ́ tó ní ìrìn <laughs> àjò. wọ́n ti kó wá lókè pé ọlọ́run kò ní gba àfihàn nǹkan tó mọ́ hmm. wọ́n ti fi àwọn ìgbà tó máa gbé. òwò àjọ ti ń gbà tiẹ̀ <laughs> níta ló lè fẹ́ sọ fún ọ àná ìfẹ́ sọ̀rọ̀ nípa ìsìtìkáànà ìsìtìkáànà sọ́ra mi ti wàlúùdọ́ọ̀ kéèyàn rẹpẹrẹ ara rẹ̀ ara rẹ̀ sì balẹ̀ nígbà tó bá fẹ́ pe ọlọ́run hmm. kó tó ṣe ìhàrò zoli fọlọ́run ìkànnù ìdí tọ́lọ́run máa fi gbàgbé yẹn kì ṣe pé nítorí pọ́ dọ̀tí ìyẹn sì sọ fún pé ẹni tó dọ̀tí tí wàá ń bẹ lọ́wọ́ nígbà tó dọ̀tí la ọlọ́run anábì fẹ́ fi hàn wípé ọ̀kan nínú ìdí tọ́lọ́run máa fi ń gbàgbé yẹn ò ní pé kéèyàn ọ̀rẹ́ rẹ̀ yẹn ń lẹ̀ fọlọ́ ẹni yìí dẹ̀ ṣe bẹ́ẹ̀ aláàkọ́ ni pé wà ń àjò ìrìn àjò ìkànnù tọ́lọ́run fi gbàgbé yẹn ni al-khudu'u lillah wa dhullu lahu nínú nǹkan tó lọ́ọ́ máa fi gbàgbé yẹn ni ìyẹn náà sì wà lára rẹ̀ tó ti ẹni sìn ìtumọ̀ aṣááfà àkùbárọ̀ nìyẹn tó ti ẹni sìn yamuddu yadayhi ila sama ó wá kí ọwọ́ rẹ̀ méjèèjì sí sama nítorí pé ọ̀kan náà tó lọ́ọ́ fi gbàgbé yẹn náà ni kéèyàn tẹ̀wọ́ sọ́lọ́ mo rò pé àlàyé mi ti kún ó ní kéèyàn ṣe kéèyàn tẹ̀wọ́ sọ́lọ́ so yamudu yadayhi asama anabi sallallahu alayhi wa sallam ni inna allaha hayyun karimun yastahyi min al-abdi idha basata ilayhi yadayhi an yaruddahuma sifra anabi sallallahu alayhi wa sallam kí ọlọ́wọ́n bá ní tìjú ọlọ́wọ́n bá sì máa ń tọrẹ ó máa ń tìjú ẹrú sí ẹ̀ńgbà tó bá tẹ́wọ́ ẹ̀ méjèèjì sí kọ́wá ká lófo ó túmọ̀ sí wípé ìkànnú àwọn àsìkò ààbò istijaba oníkéèyàn máa tẹ́wọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ wà méjì tẹ́wọ́ bóòlù yẹn sì wá máa ń tẹ́wọ́ sọ̀rọ̀ ní ìwà fẹ́ sàgbà àwọn onímọ̀ ni pé ó ní ọlẹ́kọ̀ọ́ o hmm. nǹkan mẹ́ta ọ̀nà mẹ́ta ní bẹ̀ ọ̀nà mẹ́ta ní ṣe kíni o òní bẹ̀ alákọ̀ọ́kọ́ téèyàn bá wà lórí ẹ̀kọ́tùbà àti ìṣe ẹ̀kọ́tùbà lọ́wọ́ téèyàn bá ń ṣe ẹ̀kọ́tùbà lọ́wọ́ kì í tẹ́wọ́ àdúrà ìmọ̀ nàkà ni so yóò ṣe rò bí tawhid bó ṣe nàkà náà ó ti tẹ́wọ́ sọ́lọ́ ṣe ẹ̀gbọ́n mi yé ìyẹn máa ń ṣe ẹ̀kọ́tùbà lọ́wọ́ kọ́ wá sí sí ẹyẹ báyìí so ó lè ṣe báyìí kọ́ náà ká ṣùgbọ́n kó ṣe báyìí là ọ̀kan náà tí èèyàn mọ́jọ àtẹ̀wọ̀n ní tó bá ṣe kó rí ẹkọ́ tó bá lọ wà owó náà ká ní. tọ́yì tí èèyàn bá kàn ń ṣe àdúrà lásán mo rò pálá yìí mi ti èèyàn lè tẹ̀wọ́ ṣùgbọ́n ọwọ́ téèyàn ó tẹ̀ yín ó tẹ ọwọ́ nítẹ̀wọ́ ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn tí èèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn bó lọ́wọ́ èèyàn wà níbo ìsàlẹ̀ níbi ṣáìdì wọ àyà àyà ni ọwọ́ wà tó bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn déédéé àyè ẹ̀ lọ́wọ́ rẹ̀ wà àwọn onímọ̀ sọ pé kéèyàn máa gbé ọwọ́ débi ojú báyìí báyìí kẹ́kọ̀ọ́ sí nǹkan tí ń jẹ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ dà déédéé àyà òní atọkùnrin àtobìnrin déédéé àyà ẹ̀ ní kò gbọ́wọ́ sí tó bá fẹ́ sàdúrà sẹ́yìn gbọ́ mi yé déédéé àyà báyìí torí pé tó bá fẹ́ gbà nǹkan déédéé àyà náà ló gbọ́wọ́ sí tá a bá fẹ́ ó fẹ́ gbà nǹkan lọ́wọ́ ọlọ́run náà ni déédéé ibẹ̀ náà ni kò gbọ́wọ́ sí ẹlẹ́ẹ̀kẹta ni pé kó ṣe wípé èèyàn fẹ́ tọrọ omi ni lọ́dọ̀ lọ àyàn wà lè gbọ́wọ́ kéde bíi kí àwọn èèyàn máa wù àbí èèyàn bíi yẹn àlùmọ̀bá alágọ̀ fi rọ́fọ̀ so mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ síra ó sì nígbà téèyàn máa apply kọ̀ọ̀kan. zọ́rọ̀ mi yéé nìsín so ìyàwó dùn ìyàdá igi ìlà sàmà so bó ti wá gbọ́wọ́ rẹ̀ sí sàmà yìí wá sọ wípé ya Rabb ya Rabb yàrá bí èèyàn lè ní yàrá bí yàrá bí tàbí yàrá bú yàrá bù téèyàn bá gba yàrá bí lérò yìí ó lè ó lè sọ pé yàrá bí bìrì kẹsàn tó bá fẹ́ ṣe kọ́tà ọ̀rẹ́ á ní ìdọ́fà yóò ní yàrá bù méjèèjì ló correct yàrá bù yàrá bù. so anabi sallallahu alaihi wa sallam ó fẹ́ fún wa yìí pé nínú tẹ́ni yẹn tún ṣe tó fi yẹ kọ́ bó gbàdúrà rẹ̀ ní wípé ó tún wá pè ọlọ́wọ́n bá ní rọ́bù àwọn afa الشيخ eh, Salih Abdulaziz Ali Sheikh to طب specific wọ́n ní wípé ìkànnì yẹn tá a fi mọ ìdí tí ọlọ́run bá fi ń gbàdúrà kèfèrí àti fàájìrì torí wípé gbígba àdúrà abẹ́ rògbò bí àlọ́wà nígbà tó lọ́run ti jẹ́ rọ́bù rọ́bù ta ni rọ́bù lẹ́ alẹ́mí gbogbo èèyàn sálàyé mi ti inú fi jọ́jọ́ pé ìkan nínú tọ́lọ̀ mọ́ fi gbàdúrà èèyàn ní kéèyàn ó pé pẹ̀lú rògbò rẹ̀ mo rò wálé ayé mi ti tó bá ti wá jẹ́ pé abẹ́ rùbùbíyà ni gbígbà àdúrà wa kò sẹ́ni tọ́lọ́run bò nígbà tiẹ̀ torí gbogbo wọn ni rùbùbíyà rẹ̀ kó sínú mo rò wálé ayé mi ti so tí náà sọ̀rọ̀ ní tó bá bẹ́ lọ́hùn ọlọ́hun fún torí pé rọ́bù ni tó bá ṣe pé kèfèrí ni ọlọ́run bò fún torí pé rọ́bù ni tẹ̀sí mọ́ pé rọ́bù rùbùbíyà ni ń darí gbogbo ayé ẹ ti gbọ́ nǹkan tá à ń sọ yìí báyìí nísìnyí tó fa àwọn tó jọ pé ẹni tí ọ̀daràn ṣe é wù ọ̀daràn apààyàn àfihàn dóògùn yóò sì gbàdúrà dúrà rẹ̀ ó sì gbà ṣé ọ̀rọ̀ mi yé wa báyìí nítorí pé inú asaru rububiyya ni so fún ní ya Rabb ya Rabb ọ̀kan nínú tọ́lọ̀ máa fi ń gbàdúrà yẹn òun ni kéèyàn máa ṣe tẹ̀kírọ̀rọ̀ pípẹ́ ọlọ́run ó sì pé ọlọ́run pẹ̀lú rububiyya ó jẹ́ nǹkan bí ìlò tẹ́yìn ti ṣe tó fi yẹ kádùn ààrẹ ọgbà mẹ́rin barakallahu fik sọ mẹ́rẹ̀ẹ̀rin láì wò tí a bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ tó bá nàmi ṣètò. Asy'ata Akbar. Enggak lah. Ó jẹ́ arìnrìn àjò. Òde ni. Ó ra rìn bẹ́ẹ̀. Ó dèjì. Ó káwọ́ rẹ̀ ó tẹ́wọ́ rẹ̀ sọ́lọ́. Ó di mẹ́ta. Ẹlẹ́ẹ̀karùn náà ni kí n lé. Ẹlẹ́ẹ̀kẹ́ ni kí n lé karùn. Mo ti jẹ. fi rògbò bí àpè ọlọ́run, ó fi rògbò bí ọlọ́run ọba, ó fi bẹ́ẹ̀. Má má mẹ́ta. Ah, yẹ pẹ̀lú rúbòbíyà ni pẹ̀lú rúbòbíyà mùsùlùmọ́ rúbòbíyà ni sálàyé mi ti alẹ́ sí fásilù rẹ̀ sáwọn tá a bá fẹ́ ṣe ní kéèyàn tó ń ṣe tẹ̀kọ́rọ̀ alẹ́ fi ṣe kẹ́yìn torí pé ó ní yàrá yàrá kì í ṣe ẹ̀ka ló pè mo rò pé alẹ́ mi ti alẹ́ fi ṣe kárùn bó ṣe wá sí gbogbo nǹkan tó yẹ kó ṣe yìí tó jẹ́ nǹkan so níbi ìnísìntà náà bí sọ fún wa ní wíkẹ́ àwọn nǹkan tó lọ́ mọ́ fi mo rò pálá yẹn tí ànábì ń sọ fún wa gangan ni wípé àwọn tí èèyàn máa ń ṣe tọ́lọ́ máa fi gbàgbé èèyàn òun nìyí ẹnì yẹn sì ṣe gbogbo ẹ̀ tí o tó túmọ̀ sí pé tí wọn náà bá fẹ́ kádùá rẹ̀ ó gbà àwọn nǹkan tó máa lò tọ́lọ́ wọn bó fi gbàdúrà rẹ̀ òun ni ṣùgbọ́n wàá mọ̀ tọ́ àmọ̀ fún haramu ní tí wàá ń jẹ haramu wàá mọ̀ ṣọ́rọ́bù fún haramu ohun tí ń mu haramu wàá mọ̀ libasu fún haramu òun tọ́wọ̀ sọ́run haramu ni wàgòdìyà àwọn tíra míì wọ́n máa ń sọ pé wàgòdìyà tí wọ́n afá sọ pé kọ́tà òní wàgòdìyà ni yàtọ̀ sí kún gẹ́gẹ́ ń di haram ó mú haram wàgòdìyà bil haram haram tẹ́lómi tó ń ṣiṣẹ́ rẹ̀ tún bàjẹ́ ń bẹ̀ ṣàlàyé mi díẹ̀ tí wọ́n rẹ̀ ní tí wọ́n tún fi haram bọ̀ ṣe fún haram jẹun fi bọ̀ òun kọ́ ló tún ṣèyìn. Aramu tẹlòmíì lẹ́yìn ìgbà tó ń gẹ́gẹ́ ń jẹ àràmù tiẹ̀ gẹ́gẹ́ lójú páálí ó tún wá ń jẹ àràmù tẹlòmíì lójú bọ́ńdù tí ó ti yé nìsín fa àná yustajabu lahu bóòlù ọlọ́run bó ti gbàdúrà rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni kí a ti gbàdúrà rẹ̀ jìnnà ṣùgbọ́n kò túmọ̀ sí pé ọlọ́run bó lè gbà kí ni ìdí tí òfin túmọ̀ sí pé ọlọ́run bó lè gbà torí gbàgbà bí yá sálàyé mi ti ń sóyún ara sáyà wọn tó ń pè nítorí níta náà fi sọ ni pé ó dínà kájọ àrú ẹ̀ ọgbà sálàyé mi ti kìbáyìd ọlọ́wọ́n bó gbàdúrà àrú ẹ̀ dínà pọ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n bá lè gbà nítorí nǹkan mi ó lè fẹ́ ṣẹ̀dẹ̀ fún ìyẹn ìdọ̀gbà láyé mi tí ó lè bó tọ́lọ́wọ́n bó bá nítorí nǹkan mi tí ó ṣe fún tàbí nítorí nǹkan mi tó wò má mo rò pàlàyé kéèyàn sì ṣe gbogbo àwọn àṣìbáàbò rẹ̀ téèyàn kéèyàn ṣe òní pé kéèyàn máa jẹ haramu tó bá wá rí bẹ́ẹ̀ aláàlì mélòó ní bẹ nàìjíríà níbo lẹ́tọ̀ rí bọ̀ báyìí tẹ́ẹ̀tì ní jàràmù àfi kéèyàn sọ̀rọ̀ dáadáa so láàbí fi máa ní àwọn tiẹ̀ sàdúrà sàdúrà sàdúrà àdúrà àwọn ọ̀dọ́ kò ní ìgbà tọ́ rárá mù lẹ́ ń jẹ àwọn ọmọ àwọn ọ̀làlùbáríkà ará mù lẹ́ fi bọ́ wọn ó yẹ kéèyàn máa nǹkan tó kéèyàn máa jẹ sẹ́nu díẹ̀ kùnà jẹ nítorí ẹ kéèyàn ọwọ́ nítorí èèyàn jẹ àti nítorí èèyàn fi tọmọ Ànábì sallallahu alaihi wasallam ní kí gbogbo ẹran tó bá fi ìbínú Ọlọ́run ọba dàgbà sókè fanáàrù àwòlà àbíhì iná lọ tọ́ sí wàrà bẹ́ẹ̀ jùlọ níbòmí arábìnrin kò ní wà àlìjánà gbogbo ẹran tó bá fi ìbínú Ọlọ́run ọba dàgbà tó fi ìmọ̀ jẹ haramu sọ̀tù haramu lọ jẹ dàgbà arábìnrin kò ní wà àlìjánà Ọlọ́run so ọjọ́ ká gbìyànjú ká sojú kòkòrò àti máa jẹ kí ni o halali lórí ìgbà táwọn èèyàn bá sì fẹ́ ti wà lò haram ká máa ṣọ́ra kọ́lọ̀ nǹkan wọlé ayé tó bẹ̀rẹ̀ kọjá kí halali ò kán wa lójú ó sì jẹ́ kọjá ńlá máa jẹ kó sì wá lẹ́ni tó mọ́ tí mò ń ṣe tó mọ́ tọ́lọ́wọ́n bó sì gbà ní ẹ̀dá mímọ́ subhanaka wa hamdika